أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفسي ونفسي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́mọba, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ọba tí ó kún wa lọ́wọ́ kí a bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan ìjẹ́ra fourteen thirty eight àwọn bá tẹ̀síìrì wa lọ à ń bá lọ à ń bá lọ àwẹ̀ Ramadan ó di mẹ́sàn-án lẹ́yìn ṣùgbọ́n tẹ̀síìrì wa di méje lónìí torí pé ọjọ́ sátidé <clears throat> èyí tí àwẹ̀ bẹ̀rẹ̀ àwa ò láǹfààní àti bẹ̀rẹ̀ tẹ̀síìn bákan náà àbẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ monday ọjọ́ kẹta òun la tó wá bẹ̀rẹ̀ ọlọ́run wá fi sọ̀rọ̀ rẹ̀ sọ wa rọ̀rọ̀bọ́nà wá pín sí mẹ́ta lọ ó mẹ́sàn-án lélẹ̀ nígbà tó bá wá dọ̀la ààwẹ̀ rọ̀rọ̀bọ́n yóò túmọ̀ sí wípé ó ti pín sí mẹ́ta abọ́lọ́ ọ̀rẹ́ àlejò ọlá àwa tí a fourteen thirty eight àwa náà ní kó o jẹ́ kájọ gbàtà ọmọ kọ́ ọ wá fi wá ṣe kò ń jẹ́ orí rẹ àti àánú rẹ ń bẹ̀ káwá rí ọmọ rẹ láyé àtijọ́ ọdún ìdí àkìyàmọ́ kọ́lọ́n kó gbà bẹ́ẹ̀ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذِ استسقى موسى لقومه فقلنا اضرب الْحَجَرَ الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من اللَّهِ الله ولا تعثوا في الأرض مفسدين ọ̀rọ̀ níbi wa Mùsá alayhi salatu wa salam àti àwọn ọmọ Ísírẹ́lì àti ìwà ìkọtọlọ́run ìwà àgbéraga ìwà àjọrẹ ẹni lójú ìwà ìnítẹ́lọ́rọ̀ èyí táwọn ọmọ Ísírẹ́lì èyí tí wọ́n mú a ti sọ kọjá nínú àwọn tó ṣẹlẹ̀ sí wọn bọ́lọ̀ ń fi làwọn lọ́wọ́ òfin ara wọn náà fíríàwọ́nà tọ́já sí pé ó ń fìyà jẹ wọ́n fíríàwọ́nà tó ń pa wọ́n bí ẹran tó ń pa wọ́n nípakúpa ńgbọ́ ọlọ́run ọba tó làwọn tán ní bá tó lọ bẹ̀rẹ̀ sí ní bọ̀ màálù láàrin ogójì ọjọ́ èyí tàbí ìwà mọ́sá àlẹ́yìn sọ́lá jùlọ sọ́lá tó ti lọ gba tàwọ̀rẹ́ tàwọ́ fún wọn lọ́dọ̀ ọ̀lọ́ ǹjẹ́ ẹ̀wọ̀n túbá ọlọ́run fẹ́ pàwọn rẹ́nu sábà wọn bẹ lọ́wọ́ ọlọ́run ọba forí jì wọn wọ́n tún gbẹ́rù gbàrí ọlọ́run tún forí jì wọn. àwọn ọmọdéẹ̀mú tọ́lọ́run wá fọ̀rọ̀ ní pé bẹ́ẹ̀ bá ti wọn ní òòlù Palestine níbi tí mọ́sídìdò àkóso tó wà ní Baitul Maqdis ẹ máa sọ pé hìtọ̀ tó ń ìwọ ọlọ́run ọba ṣàmójúkó wa foríjì wa má sí wa ṣàánú wa tàbí nínú ọ̀rọ̀ míì ká pé lá ìlà àìlọ́wọ́ àtiwọ ọlọ́run nìkan a ní sìn nǹkan míì lẹ́yìn rẹ nítorí bá wọ́n wí wọ́n wá yí ipò èyí tó fi ẹ̀ka ní nínú èdè ìlárúbáwá wọ́n wá ń sọ pé ṣígbà tó ń ṣígbà tó ń fi rè bí èso oró seed òun ló túmọ̀ sí fábà dáná lẹ́bí iná dọ́là wọn ọ̀rùnlànà irọ́ lẹ́bí ètò ìlàlà ni fa anzalna ala lẹ́bí iná dọ́là wọn òbí gbèsè àjẹ́ lọ́sàn-án ìgbìmọ̀ kanú yàtọ̀ kúrò. jama àwọn tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run yìí àwọn tí wọ́n tó takọ tọ́rọ̀ ọ̀hún ní kan sọ yìí àwa sọ ìyàkalẹ̀ sí wọn láti sánmà ìbínú àwa ọlọ́run ó sọ̀kalẹ̀ lé wọn lórí ìyà àwa ọlọ́run ó sọ̀kalẹ̀ lé wọn lórí débi wípé a rí nínú àwọn onímọ̀ wọ́n ní àjàkálẹ̀ àìsàn abú ọwá ń ṣẹlẹ̀ sí wọn ọ̀dá wá dá wọn àrómi mu wọn àróúnjẹ jẹ ọlọ́run ọba ń bínú sí wọn nítorí pé nta ní ẹ ṣe ntọ́lọ́ ní wọ́n ṣe ẹ̀wọ̀n àwọn bábí akéèké ntọ́lọ́ ìtọ̀ fún gbólóhùn kan ni tó ń gbóló nǹkan ni inú ọ̀kan wá wítọ́ wọn làwọn ò ní tọ́ ọba ti di bọ́lọ̀ ní o ṣe nǹkan ọwá ní tọ́lọ́ ní o ṣe Yorùbá wọ́n lọ́lọ́ ń lò ò ní òun ò ní gbà áàf ẹ̀dá ò ní ṣe kíni òun ò ní wọ̀n kan ọlọ́run gba ìpèrẹ́jú ọmọ ìpèrẹ́jú ni kí nǹkan wà ní surface level ọlọ́run tó wọ̀n kó kọ́ dáadáa títa ní ọ̀wọ́ àṣẹ فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون àwọn tó wá yí tọ́lọ ni wọ́n sọ yẹn padà àwọn ọlọ́run ọba wá sọ ìbínú lórí pé wọ́n ṣàbòsí a sọ ìyàkalẹ̀ fún wọn láti sánmà pẹ̀lú ọ̀tọ̀lọ́ eléyìí tí wọ́n ṣe ọlọ́run wọn jẹ́ akọ tirẹ̀ wọ́n sì jẹ́ àríyá. wàyí ti sá kọ́ musa lè kọ omi yìí ọlọ́ni ẹ̀tún máa rántí ìdẹ̀rẹ̀ èmi ọlọ́run lé yín lórí nígbà tó di pàmẹ́bì musa ó tún ń bá yín bẹ lọ́hùn ojú ọ̀rọ̀ ọ̀dàmú gbogbo nǹkan lè bó ṣe wù kí èèyàn lòun lágídí tó kò lè fẹ̀mí láì rí omi jàmọ́ ọ̀rọ̀ bí mo sọ yé ọ̀yà ìwọ tó bá lè fẹ̀mí láì rí omi náwó wà láì rò lè ṣe tọ́wọ́ sọ pé mi ní mo ní sóò ní fún mi wẹ̀ tọ́wọ́ ní ilé ìkú wẹ̀ tẹ́lẹ̀ ọ̀gá ní ìwẹ̀ ìjẹ̀ mo máa ń wẹ̀ ìwẹ̀ ìjẹ̀ bú nǹkan fẹ́ ìdíbò rẹ ló fi wẹ̀ jàmọ́ tọ́wọ́ sọ pé èmi èmo mi èmi ìwẹ̀ correct ṣé èfo mi táàbà tọba tó lè ṣe bẹ́ẹ̀ adíyà rẹ tọba ń rìn forí sí tọba fẹ́ di ohun èèfo mi fọ ọrùn rẹ tọba jọkùnrin ọ̀fẹ́ fárí èèfo mi sí i débi pò tí á ní mú mi mi wàá nìyẹn. tọrọ omi lọ́dọ̀ ọlọ́ ìwọ ọlọ́run ọ̀wájú mi jáde kó fi já sí pé àwọn èèyàn yóò lè máa rí nǹkan mu òògbẹ́ ti fẹ́ àwọn lè mọ̀ ìyàn ti mú wọn ó ti fẹ́ sọ wọ́n di ìdàkudà wáyé di stẹ́síkọ́ ọ̀hún ṣàyẹ̀ omi fàkólé náà bẹ̀rẹ̀ ìgbẹ́ aṣọ kàlẹ̀ ajá fáwọn fájà rẹ̀ tìmẹ̀ ní ó náà ta aṣọ tààrí náà. قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثروا في الأرض مفسدين ọlọ́run ní ẹran tí nígbà tánábì Mùsá ó ń bá yín tọrọ omi ìstẹ́fọ́ alá nìyẹn yẹ̀dúlú alátọ́là àtànàbì Mùsá yẹtùlùbù làkún alman asakọ algeis ọ̀nba yín tọrọ kọ́lọ̀ ọ̀rọ̀ jù ọlọ́run fún wa lómi àwọn ọlọ́run fàkúlí náà wá sọ fún Mùsá kí ni ẹ̀jẹ̀ àṣọ fún rẹ̀ Mùsá mọ̀dàrẹ̀ láàmú omi tí a ti ń tọ́ wọn tó bá wọn ṣèbómi tí wọ́n mú ni omi tí wọ́n fi dáná oúnjẹ omi tí wọ́n fi fọṣọ omi tí wọ́n fi fọ bàtà omi tí wọ́n èèmọ nǹkan omi tí wọ́n èèmọ tọ̀ omi tí wọ́n èèmọ tábà omi tí wọ́n èèmọ wẹ̀ omi tí wọ́n fẹ́ràn wọn mu omi tí wọ́n fẹ́jà wọn mu omi tí wọ́n fàájì wọn mu omi tí wọ́n fi po oúnjẹ pọ̀ omi tí wọ́n fi rùmọ̀lá omi tí wọ́n èsè bá òun náà ni wọ́n fi fẹ́ jì. Mùsá wa ń bá wọn tọrọ omi lọ́dọ̀ ọlọ́run pé wọn ọlọ́run ọba àwọn èèyàn yìí bá ní rọ̀jò bá ní fún wọn lómi ọlọ́run wa sọ pé fákòlè náà bẹ̀rẹ̀ bẹ aṣọ ọ̀kàlà àjà anírẹ̀ fákòlè tó bá wọn ọmọ tó ṣe ọyá wa mú ọ̀pá ọwọ́ rẹ̀ sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ ọ̀pá yẹn lánàá àdíjẹta ọ̀pá yìí ọyá fi ọ̀pá yìí fi na àpáta fi na àpáta sọ ọmọ rípára mọ̀jísáàt nàbíyí láyé mọ́sá àlẹ́yìn sọ́láàtù wàsálàm ànábì wa náà ṣerú ẹ̀ ó tún ṣe ètò nípa jù bá ń lọ tó fọwọ́ sí ibi tí omi máa ń fẹ́ lẹ́yìn ìpò mi ń fẹ́ omi ò stọ́ọ̀kù ànábì ṣètò lóúnjẹ oúnjẹ bá ń pọ̀ sí ànábì ṣètò ní milk tí mílíìkì ń pọ̀ sí èèyàn ọ̀jẹ́ tuntun ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run èso ní dán iṣẹ́ ìyanu ló ṣe kíni ló ṣẹlẹ̀ káwọn tí ń tẹ̀lé wọn kan lè bá àgbà wọn gbọ́ lódodo fákòlè náà bẹ̀rẹ̀ bẹ̀ aṣọ kalẹ̀ ajá fáwọn fájàrọ̀ tìmẹ̀lẹ̀ òsínátà ṣẹ̀rọ̀ tààrí náà kọ́dẹ̀ alẹ́ máa kó náà fẹ́ ìmọ̀ ṣẹ̀rọ̀ kò lọ wàlá àtàṣàwò fìlà àrùbí mọ̀sídìí. kí lára bí Mùsá kí ló mú ọ̀pá rẹ̀ báyìí ọ̀pá rẹ̀ plus stick ọ̀pá yẹn ànábì Mùsá bá fi na àpáta báyìí kí ló fi na àpáta sí fàǹfàjà láti nínú úsùnáta ṣọ́ràtà iná ọba tó sọ́nà méjìlá jọ́ torí ọlọ́run farabalẹ̀ kó gbáàrin yìí torí àwọn àfọ́ onídán nínú ìlú wa àwọn àfọ́ olóògùn àwọn àfáà babaláwo àwọn àfáà màjíṣíà òpìdán àwọn àfẹ́ ẹlẹ́nu bí dùn àwọn wá ń sọ pé kí ló burú lóun táwọn ń ṣe áfíò ànábì mọ́sá náà bó sọ ọ̀pá fi ọ̀pá ó fi dá nǹkan fi ọ̀pá ó fi ṣerú eléyìí gbogbo eléyìí wọ́n ti lọ nínú ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ànábì lọ́lọ́wọ́ fún ní mọ́jíza kàrámọ́tòlì àwòlíyà lókù àwọn tó bá jẹ́ ní ọlọ́run àwọn nǹkan àpọ́nlé àwọn tọ́já sí pé tó bá ṣẹlẹ̀ sí wọn ọlọ́run ṣe kí ni ó fi pọ́n wọn lé jama eré ni àwàdà ni àpáta bá pín sí méjìlá kìí ṣe fọ́pín sí méjìlá àìnan ọmọ tó ń pè spring water omi ìṣẹ̀lẹ̀ rú omi tí ń sun láti abẹ́ àpáta tí ń sun láti inú ilẹ̀ ọba di pé ìkọ̀ọ̀kan nínú méjèèjìlá bá ń sun sísun tó wá ń sùn yìí wọ́n ń jẹ níbẹ̀ wọ́n ń mu níbẹ̀ wọ́n ń fọṣọ níbẹ̀ wọ́n ń wẹ̀ níbẹ̀ gbogbo ń tọ́lọ̀ ń fẹ́ kán ṣe òun ni wọ́n ń ṣe ọlọ́run ní tọ́bá máa jẹ máa mu mineral máa nínú omi tá a fún yín yìí àlẹ́bí àbátùú làkún èmi ọlọ́run ni mo ní wọ́n máa ń san bí lásáyí ní kún èyí ti fẹ́ ṣe wàhálà ẹ̀ẹ̀rí pọ́ńpì machine ẹ̀ẹ́sẹ̀fẹ̀ lọ fẹ́ńjìnì tírèsì omi èmi ọlọ́run ni mo ṣe bẹ́ẹ̀ àáfàá ní ara kìlà tó wá rí dì mú níbẹ̀ lẹ́yìn pé ẹ wá mú nínú omi yìí ẹ̀ ń jẹ tọ́nà ń pe tọ́pa léṣe fún yín kọ́dé àlèmọ̀ kò lọ́wọ́ náà fi mọ̀ ṣọ́rọ́báwú ìkọ̀ọ̀kan gúrùpù wọn ti máa bíta sí mú mi lápẹẹrẹ àwọn kan lè lẹ́yìn group a bí làwọn tó wá máa lọ nínú ọ̀gbọ̀n dé àwọn gúdí àwọn bẹ̀rẹ̀ láti bí lórí ọ̀dọ́ gúdí ọlọ́run wá ṣe é débi pé kálukú wọn wá ń mu ni lọ́nà tí ò mú wàhálà kankan dání kí ló fa eléyìí àti nínú Islam anidọ́mù wà tẹ̀síìm mùsùlùmí máa ń wà organize ẹ lè ṣe nǹkan pé tó ẹ̀yin tẹ̀ wá ní class one jẹ́ One, class two ní rè ẹ̀yin jẹ́ two class two ní rè ẹ̀yin ọkùnrin tọ́lẹ̀tì ní ẹ̀yin obìnrin tọ́lẹ̀tì yín rè ìsìláàmù fẹ́ ká létò ká ṣe kí ni ká ṣe kí ni mùsùlùmí máa ń wà organize àsìkò tí máa fi kàwérè àsìkò tí máa sọ̀rì àsìkò tí máa fọ̀sọ̀rì àsìkò tí máa fọ̀bọ́ àsìkò tí máa dáná àsìkò tí máa fi ṣeré. almohim kọ́dé àlímọ̀ kó lọ náà fẹ́ ìmọ̀ ṣọ́ọ́bà ó kálukú wọ́n sì máa di tó ti ń mú mi kúlù wáṣọ́rù mìírí ìlà wà látàfà òfin àwọn ìmọ̀ ṣèlè yìí àfáà ní tó bá wá rí bẹ́ẹ̀ ẹ máa jẹ máa mu nínú òkè ọlọ́run ọba ẹ máa jẹ ẹ máa mu nínú oore ọlọ́run ọba kúlù wáṣọ́rù mìírí ìlà. àsára rísíkù ọlọ́run tó ṣe fún yín ẹ níbẹ̀ tẹ́ ẹ bá wá ń jẹ nínú àwọn rísíkù yìí ẹ máa jẹ àlálì nínú wọn ni ẹ má jẹ àrámù èyí tó bá tó wá jẹ àlálì ẹ má jẹ yójú ọ̀rẹ́ wa wá jẹ sàárì ọjà mọ̀lá ní gbogbo kan wá wú náà ní lágbájá lọ́dẹ̀ wá bá ń làágùn pé ọ̀yẹ̀ jẹ́ àkítà láwùjọ ó sì inú lọ́kànra jẹun ni ọ̀wá lè mọ́ ìdì náà ni mo sì fẹ́ mọ̀ lẹ́sí náà ṣe kí ni ti wú kọjá ṣe yẹ ó tún wá róúnjẹ àwùfù ẹnìkan gbéra fún ọjẹ́ ẹnìkan gbé ń oníṣù jàmá alásàrò oje ìyẹn àtòsíkí oje. mùsùlùmí ẹ̀ máa yọ lójú kòkòrò kúlù wáṣọ̀rọ̀ mi rìskìlá wà látàáfà òfìlà ọ̀rọ̀bí mọ́sídé ọlọ́ni ẹ̀ máa jẹ máa mu nínú àrísìkí táwọn ọlọ́run pèsè fún yín wà látàáfà òfìlà ọ̀rọ̀bí mọ́sídé ẹ má wàá jẹ́ nìkan tí yọ kọjá àlà fẹ́ lọ balẹ̀ ọlọ́run jẹ́ ẹ má wùwà tọ́ọ̀gì ẹ má wùwà kùkì ẹ má wùwà ọ̀daràn ẹ má wùwà olùbìlẹ̀jẹ́ ẹ má wùwà bàṣẹ̀jẹ́ òbí tí so ní kíni lẹ́rùn wàlá àtàzà òfin àròbìmọ̀ṣẹ̀dẹ́ ọlọ́run ni ẹ má ṣèbàjẹ́.

wọ́n wá ń sọ fọ́lọ̀ wọ́n sọ fọ́lọ̀ lọ́lọ́ ní ẹ̀nà tí ìgbàtẹ́ sọ fún Mùsá lánàṣírò aláàtọ̀ àmì wá àwọn ènìyàn jẹ́ jẹ́ yọkan wọ́n ti ẹ̀rí kan jẹ́ Mùsá wá ń bí sọ fọ́lọ̀ rẹ̀ o àyìnbá jẹ́ oúnjẹ yọkan ráìsì nìkan ni yọ̀wọ̀ jẹ́ òun ráìsì láàárọ̀ ráìsì lọ ráìsì lálẹ́ ráìsì jọ̀bì ráìsì ráìsì. wà lẹ́yìn náà gbọ́ kọ̀rọ̀ kọ́ ọmọ sí alhamdulillahi rabbil alamin ráìsì tí wọ́n ń jẹ yẹn àwọn kan kò lọ lẹ́nu wọn jẹmọ́ ògbọ́n tí mò ń sọ yé tèbí wọ́n jẹ́ ó ń lọ ó tún rẹ̀ bí fìn fìn fìn àṣẹ wà látàṣà òfin láàrúbì mo sì dí ẹ mọ́ balẹ̀ ọlọ́run ọba jẹ́ lẹ́yìn eléyìn lẹ́wà ń sọ fọ́lọ́run ẹ̀ ń sọ fún mọ́tàkọ́bà ní sọ fọ́lọ́run lánàá sírọ̀ alátọ̀ àmì wáyé dín Musa, we are very sorry. We can't continue this thing. We can't continue. Ọlọ́wọ́ ni fọ́bí ń wọ́n ní rọ́bàkà àwọn ìjọ Musa tó yà tọ́ọ̀gì ẹ̀wọ̀n rẹ̀ Musa ìtí ẹ̀ mélòó ìjọba ní bẹ̀rẹ̀ Thank you Lord. Ẹ máa wo Súlẹ̀ Ádà. Ọlọ́run náà sì lọ́ọ̀ sí wọn náà. Alọ́lọ́run wọn. Ọlọ́. Bá ní sọ fọ́lọ́run ọba rẹ̀. Musa bá wà confused. Èmi. E kí ni mo fẹ́ sọ ta ni mo fẹ́ sọ fún báwo ni mo ṣe fẹ́ sọ wàyídí kúltún nígbà tẹ̀ ń sọ wípé ya Mùsá ìrẹ̀ Mùsá lánàá ti lè rọ̀ aláàtọ̀ àárín òun àhìdín fájọ́rò lánàá rọ̀gbàkà yóò kórè lánàá ìrìnà tó ń bẹ́tò arọ́dùnmí bá kọ́lé àárá. من بقلها وقفائها وفومها وعدسها وبصلها قال تستبدلون الذي هو أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصر فإن معكم يبدأ فإن إذتم مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون sọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn pé wọ́n tó mú bá pé ìkákọ̀ sílé tí ń ṣe fún un wọ́n tọ́ wá kọjá àlà wọ́n ní fájúwúlà ní bàbá aládùá Musa akúmọ̀ pé òlè mọ́tò àdúà láyé ètè àdúà náà lọ́nà ń ṣe tó bá ríbẹ̀ tó bá wà sàdúà wọn bá ní pé ọlọ́run rẹ̀ tọ́ ọmọ ń pè yẹn torí wọ́n gbà bí wọ́n gbọ́n you can continue bá ní sọ fọ́nà ọba rẹ̀ yẹn pé kó mú jáde fún wa àwọn nǹkan náà lẹ̀ àwọn tílẹ̀ ń wù jáde àwọn rúgbìn tílẹ̀ ṣe kí ni o sọ pé ogun tá à ń jẹ inú rẹ̀ náà ti mú àbóhùnmá ó máa bí inú rẹ̀ ní ní ń bá kọ́lì ha wà fúnmi ha wà ádásì ha wà bá sọ́lì ha nǹkan mẹ́rin ni wọ́n dá kọ̀ ń pé ní kọ́lọ̀ ń mú jáde fáwọn láti inú ilẹ̀ àwọn nǹkan mẹ́rin yìí tọ́lá lọ bá kúlù lórí èdè lárúbáwá ó lè túmọ̀ sí su ó lè túmọ̀ sí àwọn àlùbọ́sà tó máa ń ní su yẹn nǹkan tó bá lè ní bí iṣu òun náà máa ń sábà lò fún gbà mí sọ fọ́lọ́run ọba rẹ tó ti yé kó mú jáde fún wa láti inú ilẹ̀ tàbáwọn nǹkan míì tó máa ń ní tí yóò fìdí múlẹ̀ irúgbìn rẹ̀ tí ẹ̀ka rẹ̀ yóò fìdí múlẹ̀ sọ bọ́lọ̀ ọba rẹ̀ fáà nídìí bá kọlù wà kí sáà ìhá tó sọ fọ́lọ̀ ọba rẹ̀ á nídìí kì sáàù á nídìí kíni àwọn míì ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ní sáwọn òun ní dálí ìlàyé ìlàyé tòwé ẹ̀ jẹ́mọ́ sọ bọ́lọ̀ ọba rẹ̀ gálí sọ̀gbẹ́ tó láyé jọ wọ́n máa fi gálíìkì sórí ilé àwọn mìíràn ló ní ṣe kò jẹ́ káìsàn máa múyàn kòkòrò wọ́n máa ń pa kòkòrò kódà wọ́n máa ń lò fún ọmọ tó máa ń pè lágbòrè tútù ta ló mọ̀ níbi ọmọ àgbòrè tútù tó mú ní tó ọmọ àgbòrè tútù rí ó rí kó máa ń rún bọ̀nàbọ̀nà báyìí gálíìkì wà lórí almohim ẹ wá sọ bọ́lọ̀ ń tó fún wa láwọn èso lórí lóríṣiríṣi wà fún mi àwà àdá sí a àwọn èso míì tó tún wà nínú ọgbà yẹn wà máa dá wà bá sọ́ọ̀lì ha àtàlùbọ́sà tó ti yà bí òye tó yé àfáà nígbà tán wá sọ báyìí tán kí ni tó wá ṣẹlẹ̀ ọlọ́run ọba ọba tọ́jú àwọ̀ tí è sàwọn ó ní wàdúrí bá tí àlẹ́ yìí mọ́ bílá wàlmọ́sánà àwa á jẹ́ kí ìyẹpẹrẹ àtòsí tó nípa ajé ògbò wọn dàrú òsì àti kílàpì ìyẹpẹrẹ ọwọ́ àbò àwọn kèfèrí yẹn tí wọ́n àgbà ń tọ́lọ̀ ń fi ran ànábì ìwà Mùsá gbọ́ ọlọ́wọ́ á ní pẹ̀lú ìbínú látọ̀dọ̀ mi ذلك بأنهم كانوا يكفرون ìtòfà náà ni pé wọ́n kọ́ tọ́lọ́run ọba tó ti yá bí òye yẹ̀kùrúnà bí ayá ti là wọ́n kọ́ tọ́lọ́run ọba tó kútó lóòrùn nàbí yé náàbí ọ̀rọ̀ ìrìnlẹ̀ wọ́n tó wá ń pa àwọn ànábí ọlọ́run tí ká máa gbà láti máa pa àwọn ànábí ọlọ́run òun náà fi ń ọlọ́run ọba wá ń ṣàlàyé lọ fún wa pé lẹ́yìn ìgbà tá a ti jẹ́ kí ẹpẹrẹ kó ṣẹlẹ̀ sí wọn kí ni nǹkan míì tọ́lọ́run ọba tó fẹ́ kí wọ́n mọ̀ ìwọ náà máa bá lọ ó rí kọ́lọ́ ní òun jẹ́ kí ẹpẹrẹ ó jẹ́ tiwọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òsì òsì tí wọ́n dé fìlà tí ó tún wọ agbádá ọbẹ̀ fún wọn ọlọ́run abiyamúdé sí ọ̀tá wa wọ́n ìwà àwọn tó sì bá ń pa lọ́ba rẹ̀ gbẹ̀dánù fún máa bù wá láṣìírí. jama kí ni tí ó ṣẹlẹ̀ àṣẹ ìrẹ́ Harun nígbà tó di pé Musa tọ́jọ́ mọ̀ ìyá Harun òun la níkànjọ lọ ṣiṣẹ́ ọlọ́run Harun náà lóró lé sóyà bí òyì tí wọ́n fi ń sin òòṣà lánàá nínú tá a sọ ṣùgbọ́n mẹ́bí Musa òun lọ́bẹ̀ ṣiṣẹ́ ìyanu. òun ló fi ọ̀pá náà odò odò omi méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì jáde nínú odò yàtọ̀ sí pé omi méjìlá yàtọ̀ sí pé ó jáde ìkọ̀ọ̀kan wá jẹ́ sẹ́lẹ̀rú ìjọ nínú àwọn ọmọ òun ni wọ́n mú wọ́n tún jẹ oúnjẹ Ọlọ́run lọ́fẹ̀ẹ́ wọ́n sọ pé oúnjẹ kan wọn mú oríṣiríṣi oúnjẹ Ọlọ́run wá mú àwọn oúnjẹ wá fún wọn ọjẹ́ rúgbìn èyí tó ní rúùtù èyí tó já sí pé bíi kárọ̀tì ni èyí tó jẹ́ pé ó dàbí àlùbọ́sà èyí tó dàbí ẹ̀wà wàhádà sí a wàbá sọ́lé a àtàwọn tó tún rí bẹ́ẹ̀ àtàwọn tó tún rí bẹ́ẹ̀ àtàwọn tó tún rí bẹ́ẹ̀ wọ́n wá ń sọ fọ́lọ̀ pé kọ́lọ̀ wọn bó ṣe bẹ́ẹ̀ fáwọn jama mùrùkún tá à ń sọ lọ́yẹ àbí òye ọlọ́run bá wá ń sọ wípé ẹ̀ráwọn ọmọ Ísírẹ́lì yìí gbogbo nǹkan ní ká mú jáde fáwọn àwọn ọlọ́run ọba adẹ̀ ń gbọ́ tí mo ń sá ń tọrọ tó ní wọ ọlọ́run ọba ọ̀wà bá ní mú jáde fún wọn wọ́n ń sọ fún pé ó dé ọ́rìlà náà bàkà yóò kórí jìlà náà máa tó mi tó arúgbó aláwọn tí ń jáde láti inú ọlẹ̀ ẹjẹ́ kọ́lọ̀ ohun jáde fún wa àwọn ṣu àwọn potato àwọn kárọ̀tì àwọn ẹ̀gúsí àwọn oúnjẹ bí ẹ̀wà àwọn oúnjẹ bí èrè àwọn nǹkan bí àlùbọ́sà kọ́lá afásitàbùdè lò lẹ́bí wúwà àdìhàn lẹ́bí wúwà kàyé ọlọ́run ní ṣe nǹkan tí ọ̀wà dáa máa gbọ́ mi ò ẹ́ẹ̀kì jùlọ tó dáa in tó ní quality sẹ́ẹ̀fì ń tọ́ wà less quality ẹ́ẹ̀fì jùlọ rẹ̀ tí wọ́n wàá pààrọ̀ nǹkan tó dáa àti tí ọ̀dà tó ní ibitu misra fa inna lakum ma sa'altum ọlọ́ni ọya ẹ̀mọ́ wọn lọ egypt ẹ̀yìn lọ palestine sọ ọ̀gbẹ́lẹ̀ látọ̀ lánàá pé wọ́n yẹ kán bá nàbí musa wọ̀ tí wọ́n ní ká sọ pé ìtọ̀ tó ń tí wọ́n sọ pé kéde ṣe gbà tó ìgbà tó wáyé afẹ́rẹ́lú nígbà ni wọ́n yẹ jẹ́ àwọn náà ní wọn ní ara o nínú bòmíì ọlọ́wọ́n bá gbọ́rọ̀ wa olórí burúkú làwọn ọmọ israẹli fẹ́ wọ́n wá ń sọ pé ìrẹ̀ Musa kí lè ní ká ṣe tó sọ wọ́n fẹ́ gbọ́ ọlọ́run ní kẹ wọnú olùkọ́ wọnú ìfàyà lánàdínkúlà àní wọnú ìlú yẹn láyé máa dámú fi ha lódiwọ̀n àgbà táwọn àrán tí wọ́n ní á lọ bá àwọn sábà ti wà níbẹ̀. إذا àǹtàwárọ́ bókà fàkọ́ ọ̀tìlá ìnà àwùnà kọ ìdú wọ́n ní rẹ̀ Musa ìwà àtọ́lọ́ ọ̀rọ̀ ní ẹjẹ́ ló máa ń jà ọ̀rọ̀ yẹn ọwọ́ ìbárasẹ̀ ló ìbárasẹ̀ wọ́n sọ wọ́n náà pé ìwà àti Musa ìwà àti tani o ìyẹn kádàdá nìbí bẹ́ẹ̀ lè jà ẹ̀yin lẹ́fẹ́ fúrẹ́dì òdodo ọ̀yà ìwà àti Musa ìwà àtọ́lọ́ ọba rẹ̀ ni ẹ máa lọ ibi tó rí ibú wọn ṣe kí ni tó gbaṣẹ́ dàdé tó nípàdé jama wàbúrí bá tẹ̀ alẹ́ yìí mọ̀sílà látara káwọn náà wá wọnú ìlú yẹn ọlọ́run ní a amọ̀jẹ́ kí yẹpẹrẹ avila to disgrace humiliation ajẹ́kọ̀ọ́sẹ̀lẹ̀ sí wọn wàbúrí bá tẹ̀ alẹ́ yìí mọ̀sílà tù ìyẹpẹrẹ àwọn ọlọ́run wá ṣèyẹpẹrẹ fún wọn wàlmáskánà òsì òsì tó máa jókòó ti ní tí èèyàn òsì tí máa jẹ́ èèyàn ọ̀rọ̀ ṣòkòtò bí ọ̀nà méjìlá òsì tí máa jẹ́ kí stọ́kì ó lu bí ọ̀nà mẹ́jọ òsì tí máa jẹ́ kí èèyàn ọ̀fẹ́ jẹun kọ́mọ̀rún oúnjẹ jẹ òsì tí máa sọ bàdá sílípáàsì máyàn lọ́wọ́ tí ó wàá gẹ pọ́ǹkì tí bá tó sọ wá ṣe kí ni yóò tó sórí báyìí òsì tí máa jẹ́ kéèyàn máa fi índómì mu gàárì òsì tí ń jẹ́ kéèyàn máa fi àgbọn mu kọ́ òsì tí máa jẹ́ kéèyàn wọ ṣòkòtò léèsì ẹ̀wọ̀n àǹkárá òsì tí ó jẹ́ kéèyàn lọ ìjáàbù wáìtì tí yóò lo kéèpù rẹ́ẹ̀dì òsì tí ò ní jẹ́ tí ó jẹ́ kọ́ lọ́ra yọtìn tí ó jẹ́ kọ́ wọ bàtà rọ́bà ẹsẹ̀ ọ̀tún òsì náà ni tó fi já sí wípé ọbẹ̀ àtijárò yóò tó máa gbé kaná yóò wá máa fi yọ̀ díẹ̀ díẹ̀ sí ó ní mo ti jí láta òsì náà ni wọ́n dúre bá dé àlẹ́ ìmọ̀ọ́dé láti wà lùmọ̀ kaná ọlọ́ni ẹ̀rí ìyẹpẹrẹ awájú ọjẹ́ àti òsì tó nípa wá bá òòrè lọ́dọ́ bí mìíràn lọ ìbínú àwọn ọlọ́run ọba tó wá jẹ́ zalika bí annahum kanu yakfuruna bi ayati Allah ìtọ́fà ni pé wọ́n ń sa ìmoore wọ́n kọ tọlọ́run wọ́n nwakọta aya ọlọ́run wọ́n kọ kùránì ọlọ́run wọ́n tako súnà ànábì sallallahu alaihi wasallam ìyẹn nìkan tó kọ́ wáyà kọ́ tó lóòrùn nàbí nàbí wọ́n ń pa àwọn ànábì ọlọ́run ìmọ̀ọ́dá gbẹ̀gẹ́rì làákì lọ́nà sí ó wọ́n ń pe àwọn ànábì ọlọ́run they are worshiping Allah's prophet they are killing them lẹ́yìn pé wọ́n ń pa wọ́n láì lẹ́tọ̀ọ́ sọ pé inú lè pa àyàn báyẹ̀ nìkan ti níyàwó ní sísìn ìjọba ní ọ̀pá òfin individual àbẹ́ni tó gbé ẹ̀sìn jùlẹ̀ àwọn wá ń pa àwọn ànábì ọlọ́run láì lẹ́tọ̀ọ́ dáàlé kàbí máa sọ wàkàánú ìyá àtàdù ọ̀rọ̀ oníṣẹ́ rí ń tá a sọ yìí tí wọ́n fi fẹ́ lọ́run náà nà ọwọ́ tí wọ́n fi ẹnu náà nìyẹn wàkàánú ìyá àtàdù wọ́n sì jẹ́ nìkan tí máa ń ẹnu dẹ́wọ̀n gbà ní ẹ̀nà yìí ọlọ́wọ́ bá wá ń bá wàá wí ọlọ́ní ìnà ìnà àmànú ẹ̀ẹ́rẹ́yìn tẹ́ gbọ́ lọ́n gbọ́ lódodo wà lẹ́bí ìnà àádó wà nà sọ́rọ̀ àtàwọn kírísítẹ́nì ti mùsùlùmí wọ́n dára wa ṣùgbọ́n lọ́kẹ̀ sọ wípé èèyàn ni wọ́n ká ní wọ́n bá lọ ni tí wọ́n tẹ̀lé tá a bá jọmọ إن الذين آمنوا والذين عادوا والنصارى والصابين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ọlọ́run bá ní ẹ̀rọ àwọn tẹ́gbọ́ ọlọ́run gbọ́ lódodo àtàwọn kánú àwọn yẹ̀wúdí àtàwọn nàṣàrà àtàwọn sọ́ọ̀bì yìí ọlọ́run lẹ́nu tó bá gbọ́ ọlọ́run gbọ́ nínú wọn àtọjọ́ ọ̀kan tó wá ń ṣiṣẹ́ rí faláhùn bí wọ́n gba ládá lọ́dọ̀ ọlọ́ fún àlẹ́ yìí wọ́n ó tún wá ìpayà àfọwọ́dún kẹfẹ́ àpàdà ka fàwáìdù àwọn àǹfààní a rí kì nínú yẹn àkàlà èdè bàbá ní gbẹ́ngbà tó lọ́n sàlàyé èdè sí àwọn tí wọ́n tako àti àlẹ́bí tí wọ́n ti fẹ́ náà ntànàbí ni wọ́n mọ̀ ṣe ni wọ́n ṣe tí wọ́n ń kọjá àlà níbi sọ ìlàgbà àwọn tẹ́gbẹ́ wọ́n kọjá àlà níbi àáfàá nírò àwọn ilé náà ọlọ́run ti sọ̀rọ̀ wọn pé iná lẹ́bí iná àwọn ẹ̀ ráwọn tó bá gbọ́ ọlọ́run gbọ́ hmm? yálà nínú àwọn yahudi àbínú sàárà ni àbáwọn sọ̀rọ̀ ìwò àbáwọn tá a bẹ̀rẹ̀ kan ọlọ́run gbọ́dọ̀ dúró tẹ́lẹ̀ àwa ń ṣiṣẹ́ eré ọlọ́run jẹ́ abẹ́ fàlà òun wájú òun ìdá rọ́bẹ̀ ọgbà ládàrọ́dọ̀ ọlọ wà láàkáwò fún ọ̀nà àálẹ̀ yìí wà láàhùn ọlọ́run ní ká máa pààyà ká sì má banú jẹ́ ó súnmọ́ kọjá kébi táàtì dúró lé ní nìyẹn ẹ jẹ́ díẹ̀ nínú àwọn fàwa idul aya àwọn àǹfààní tó ń bẹ nínú aya yìí táà bá ti wá wò wọ́n àbá dàdúró lẹ́nu wọ́n bá dọ̀la pẹ̀lú yọ̀ǹdọ̀ ọmọ àfáà lára àǹfààní tó wà níbẹ̀ ara àǹfààní tó wà níbẹ̀ wà mí àìmí fàwa ìdìlà àyà mashru'iyatu listisqa inda lahajati ilalma liana mọ́dá ìtàsíkọ́ lẹ́kọ́ omi bàbá lọ́tọ́ tààrà ní kójú ọ̀rọ̀ náà ló wà kálọ̀ sí ọ̀kátà gbé ní sọ̀látù alistisqa sọ̀látù mọ́dá sọ̀látù listisqa ìrántá fi máa ń wá òjò bàbá ló tọ́ a lè ṣe bẹ́ẹ̀ torí pàtàkì Mùsá wá òjò fáwọn àjọ rẹ̀ bàbá lè tó ti rẹ̀ ju ní pé ṣẹ́rí òun máa ń kọ́bùlà náà ṣẹ́rí òun lànà ńlá mi yẹ̀rí ṣẹ́rí òun náà lè rìn láàbì kátàkó odidi òfin tiwa olóore òfin tiwọn lọ àyàfi tọ́ba já sípa àárín tó fàìn ìdájọ́ kan tí ò sí rẹ̀sìn wa ló bàbá nìyẹn nìkan tó kọ́ wà ní ní alárẹ̀ ní àná sọ́kọ́ ya kà máa tẹ̀kúnù ìmọ̀tọ́rì náà sí rẹ̀ sáwọn tẹ̀kúnù fi ná bí rẹ̀ mìíràn láàrọ̀ bàbá lẹ́ni tó bá fún yàn lómi mú bóyá omi omi odò àbó omi òjò ni wọ́n lẹ́ni tó bá sì lọ pọnmi tiẹ̀ nínú odò ládà fún ẹ̀wọ̀n ọgbà. sẹ́yìn fẹ́ni tó lọ fà nínú odò ṣe wàhálà ní òṣè wàhálà ó tún gbé wá sí ilé ṣùgbọ́n eléyìí òjò kẹrọ àáfàá ní òòsà burú níbi ilé anna sókúnyá kàmáà tẹkùnú mìlímọ́tọ̀ annáàzì mínà sàmà tẹkùnú fi náàbì mínà làmúrọ̀ àáfàá ní kálọ̀ ọmọ mímọ́ fún èèyàn lómi mu ó lè jẹ́ pẹ̀lú omi òjò tó láti sánmà gẹ́gẹ́ bó ṣe wà nínú àyà yìí nínú rẹ̀ anna Allah subhanahu wa ta'ala wà lẹ́mọ́lẹ́jáwò ìlàkọ́lùkì asọ́lọ́hun lẹ̀dọ́ ọmọ sẹ́rí lọ tó bá ti ní ìṣòro kan wa salamu kagẹ́rì fílíptì kọ́rì wa ta'ala afáà nípa àwọn ọlọ́run ẹni ọlọ́run ni wọ́n wọ́n dẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run náà ń tí wọ́n bá nídìí nǹkan òun ìlọsọ́dọ̀ èèyàn tí máa ń lọ Allah ààrẹ náà ni ráfàtù Musa àbẹ̀kọ́ omi yìí ànábì Musa lẹ̀ wọ́n náà lọ́gbọ́n sí lórí wọn sẹ́ lọ́hùn yóò bá wọn túbá ọlọ́run ni wọ́n para wọn wọ́n tó sẹ́ lọ́hùn ó bá wọn túbá wọ́n <clears throat> tó sẹ́ lọ́hùn ó tó kan tó lákìkanjú kì fẹ́ tó wà attached kìí sẹni tẹ́mì rẹ̀ lè ọlọ́ba ní kánàbí ìwà Musa afá alárẹ̀ náà ni wípọ́lọ̀ ọba kọ́ọ̀dìrún jàwádùn kọ́ọ̀dìrún ọba alágbára ni ọba tọ́láwọ́ ni ọlọ́run yìí sa torí ẹ̀ ló jẹ́ Musa ara ẹ̀ náà ni fi etí fọ́lọ́hun ọba ọba àlékè ọlá torí pọ́lọ́hun ní fàkólínà àṣetúmọ̀ ẹ̀ ni pé àwọn ọlọ́run làwa sọ fún omi lẹ́ánà ìfà òun àlìsàbàbíyà àti pẹ̀lú sábàbí tó ṣẹlẹ̀ yẹn òun náà la fún wọn sọ pé a sọ fún pé síyà àṣẹ sísọ tá a wá sọ fún ànábì wa Mùsá yìí alayhi salatu wassalam pé ọya ìrẹ Musa máa bá wọn tọrọ omi ọlọ́ndẹ̀ wàá gbàdúrà rẹ̀ tọ́ba ní pé ìwọ ọlọ́run lọ́dún fún wọn tọ́lọ̀ ní àwọn ah, Musa omi ti tá lọ́dọ̀ o Musa ní o Musa èmi ọlọ́run máa gbọ́ lóúnjọ́ Friday o wàhálà rí ẹ̀jà máa gbọ́ ayé wọn lọ́mọdé ń rà wá kí o àsọ́nà ọ̀hún ògbọ́lúdé afinilẹ̀ pọ́nà ọ̀hún ọba samuel ń bẹ́ fún hmm? samuel ṣe kíni kéèyàn sàmójúkò fúnra wọn kéèyàn ó ṣe kíni nínú rẹ̀ náà ni pé agbára ọlọ́run ọba pé torí pànábì mọ́ sáfi ọ̀pá lu àpáta àpáta tó gbẹ àyàtàfà járù ọ̀rú náà lọ́wọ́ ń sun omi omi nífẹ̀ẹ́lẹ́rù bàbá ní ìwà mi ní àyàtúlà bímọ̀ fi àṣọ Musa haifu yadribu nílájà bàbá ló jẹ́ great sign kí mo gbé o great sign ó jẹ́ àmì tó tóbi níbi ọ̀pá Musa tẹ́lifásitì fi ọ̀pá yẹn nà kan láì kò sí tọ́ba lánìyàn náà ní ọ̀sẹ̀ lẹ́yìn almohim fàkíní fàyàtàfà járò ríúná máa ń nàlẹ́ ajá sọ́ọ̀ bàbá ní dẹ́sọ́ìtì wípé àpáta táa ní kí wọ́n fọ́ yẹn àpáta yẹn rèé ó sì jẹ́ sọ́ọ̀bù táwọn ọlọ́gbẹ́ nǹkan wà sọ́ọ̀bù ayé ṣẹ̀díìdì ṣẹ̀díìdì ó lè kókó bí ojú ẹja wàyábìs ó tún wàkọ́ àlẹ́sà sọ́là mọ́ wà á bọ́mù àáfàá ní tóbi báyìí lọ ọ̀sẹ̀ kan àbí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ́là ayé fún ti yà ilé ibi iná ìfi ìmọ̀ tó yẹ pé wọ́n gbé igbá tó mi ń bẹ́ ń bẹ́ àfa nàbí fàwọ́dọ̀ àyádà òfin ànàbí wàá tẹ ọwọ́ ọkẹ̀ ìdàmẹ́jẹ́ ni ẹkún tó lágbára òun ló ń ṣẹlẹ̀ sí èyàn sánàbí wa ta ni o ànábì àsálà ṣùgbọ́n tànàbí musa ni wípé ó ti gi ọ̀pá bọ́ omi báyìí omi ń sọ ni nínú ẹ̀ náà òun ni pé kí wọ́n tún lọ ìṣùwánà wa ta'ala dìjálè ádàlè mọ́wùlì mùsàfà jẹ́rì tìǹà aṣọ́ta àìná bàbá ní kímọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ mìíràn ni pé ẹ̀rí àwọn omi tí wọ́n là kọjá nù odù mélòó náà lòun náà jẹ́ o méjìlá ààrẹ náà ní kọ́lọ̀ ọba ọba mímọ́ ọba tó ga ìzákìrù bà ní ìsọ̀rọ̀ ilẹ̀ bí adìyí ní àmà bí adìyí ní àmì ìlà ọ̀dìmọ̀tì ọlọ́run aràn wa létí pé ẹ̀yin ọmọ ádámà ẹ̀yin tẹ́ ẹ jẹ́rú sí kí mo ṣe yín lóore méjì jàmáà sóyà àbí òyì mo ṣe kí ni ọba tó ṣe nìkọ̀ọ̀kan wa lọ́mọ jí ó kó níbẹ̀ èyí tàbí fún kọ́lọ́n kó ṣe wé nìkọ̀ọ̀kan wa kí ni tí ó ṣẹlẹ̀ eré ni àwàdà ni ọba ti pé ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ à ọ̀rẹ́ ti bẹ́ ní kí ló kọ rẹ̀ o wọn bá kú mọbi tó ń lọ àbí ọmọbi tó ń lọ man, to cut it short one of mọ̀ pàánà bí Mùsá ti gba ẹ̀sìn ọlọ́ ó ti bá kí ni o bóun ṣe di ipò tànábí ọlọ́ kọ̀pẹ́ sígbà yẹn ni ọmọ ìyá rẹ̀ arúgbó ṣe kí ni ó dànábí ọlọ́ kí ló wá padà ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí kìí bí láì ń ká nàfẹ́lẹ́ ọmọ rìbàkíyà á ṣàlàyé ẹ̀ lọ́la jama sóyè àbíòrì á padà ṣàlàyé tá a dẹ̀ yanjú ẹ̀ ká lè mọ̀ bọ́lọ̀ ń sàn ọmọ Ísírẹ́lì lóore ṣùgbọ́n kí náà ń ṣe fọ́lọ́ wọn fi bí sọ́lọ̀ ọlọ́run àbíọ̀ mọ́jà fi bí sú ọlọ́run gbogbo orí tó o bá wá ọlọ́run jẹ́ àlè máa dúpẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.